iṣẹ́ nìyẹn jàre ìwọ tún lélẹ̀. Ah, ti àwọn Blossom Vision ni. Ah. mi ò máa ṣe fàyè sí níbi ipò tí mo ṣe wọ́n tún ti ní kó gbé Blossom Vision wá. àwọn ọ̀gá mọ̀ pé ẹ̀ competent tẹ́nu ọ̀rọ̀ ṣe ní kẹ́tún ṣe. ọmọ wa ṣe oríṣẹ́ gbà lọ. ẹ̀yìn mi ò ní church máa ṣe náà ni eh, tí láti parí ilé màá bẹ̀rẹ̀. lábẹ́rẹ̀ ọlọ́run ọlọ́run ajẹ́ máa fún yín ṣe. ẹ náà thank you. arákùnrin ìgbà lọ gají. madam. Ah. ẹ rà mà. ẹ gbọ́n náà. Ah, kí ló ń ṣẹlẹ̀ mo fi pé mo gbọ́ outing kankan sí ni ó mú ìwípé ọkọ mi ò tí ì wọnú ilé wa. Ah, ọ̀gá ò lè dé ń da yìí ẹ̀ màá sìnkú tán máa ń dè <laughs> wèrè kan ló máa kàn dá hàn bolẹ̀ àti hàn bóyá hàn wèrè ti bàjẹ́ àbí pọ́npọ́n mọ́ra ó jí mi ilẹ̀ gan ni lẹ́ fi pè mí ẹ̀ mú fi ń sáré bọ̀. àmọ́ ṣé nǹkan tí ọmọkùnrin ṣe fún mi ṣó dáa báyìí tí fẹ́ràn mi dẹ̀ mọ orí ìjọ tí èmi ìjẹnu ayé mi. madam èmi rò pé kò yẹ kí tọ́jú àjèjì ẹnu mọ́ òkú ọjọ́ pípẹ́ ti kúrò lálejò sàárè ẹ̀yin náà mọ bí ọ̀rọ̀ ṣe ṣe mú kinní gbà yọ̀ ọ̀gá ọ̀gá òun fi ṣe wọn ṣeré. today is a special day in my life ọkọ mi ò sí ara ọ̀nà ìsìn orúkọ fẹ́ràn mi yóò rò mí rárá o mi ò understand at all. Ah. madam àyẹ̀mọ́ ràrò kan ọ̀gá máa tó dé ìyẹn tó bá dẹ̀ rí tráfíkì o ṣẹ̀dẹ̀ mọ̀ pé tráfíkì wà lára mineral resources Èkó. hello ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ìdùnnú mi ni mi ò rí yìí o báwo lòun mi ò ṣe rí báyìí nírú ọjọ́ yìí níbo mo fẹ́ wà mo wà lé mi o <coughs> bàbá rí tì yín ẹ ṣe gan ẹ ṣe <laughs> àwọn alákọ̀wé ìgbẹ́ gbogbo nǹkan ló máa ń jọ wọ́n lójú <laughs> nítorí pé kò sí nílé ló sun ẹkún tó tó yìí ah! <laughs> ìyàwó mi tí ò bá rí mi fóṣù méjì ọjọ́ tó máa jàjà pé wọlé báyìí olórí burúkú ẹ mọ́wọ́ bọ̀ ọ́ ẹ mọ́wọ́ bọ̀ ọ́ lórí ẹ e. ọlọ́run. Ah! Admin. That's my main boss. My boss. Ọ̀gá, <laughs> ẹ kọ́ àtàrọ̀. Ọ̀ ok. Ẹ yàrá. Ó wà lè ẹ̀dẹ̀ kú iṣẹ́ ìní, ṣé kò rẹra ṣá? A dúpẹ́ fọlọ́run, a ṣe iṣẹ́ bó ṣe yẹ ká ṣe, ìnáwó tá a bá fẹ́ jẹ́ ọmọkùnrin láyé ká ní nǹkan tó gbẹ́ ní, a ní láti ṣiṣẹ́ takuntakun ọ̀gá ẹ nǹkan tó lọ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ pè ní sákèsì ṣe rí ọ̀rọ̀ bí ẹkún à ń sunkún wọ́n ń gbẹ́kún bọ̀ àròyé ẹkún à ń pọ̀ ẹkún ọlọ́run níjà rí inú ilé yìí o àmín o ṣe rí tán bá ń sunkún bọ̀ láti ta tán fẹ́ gbé wọnú ilé ọlọ́run níjà rí. àmín kí ló kí ló ṣẹlẹ̀ tó ń ṣàdúrà báyìí. ṣe rí madam ni o wọ́n kọ́ déédéé pè mí gají mo ní madam gají madam mo dẹ̀ súnmọ́ wọn èmi ṣáà fẹ́ máa bá wọn takò ọ̀rọ̀ sọ madam kan dédé bú sẹ́kún. ìyàwó mi sunkún. èmi gan máa wò pé ẹ̀ẹ́. kí ló ṣe. à ah, ṣé báwo pé mi ò sí position àti béèrè nǹkan tó ṣe wọ́n. so mi lè sọ pé nǹkan báyìí pàtó. ìyàwó mi sunkún. seriously critical ẹkún ni. ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rọrùn ẹkún nulẹ̀. ọ̀gá. gbogbo nǹkan náà máa ń mú kankan àwọn alákọ̀wé. Ah! kó farabalẹ̀ ń sìn kó gbọ́ nǹkan tá a fẹ́ sọ ó ń bẹ́ lọ. Táyọ̀ kí ló ṣe kí ló fẹ́ kún talk to me Ṣùtáyọ̀ ọmọ sórí ó dẹ̀ bá mi sọ̀rọ̀ náà okú kì í fara pamọ́ fẹ́ni tó bá máa wẹ̀ you talk to me èmi lọ́kọ ẹ̀. ọkọ mi. oh yes àwọn Yorùbá sọ wípé ká bòrè bòrè ká tẹsẹ̀ kọ́ ká tẹwẹ́ ẹni tó máa ṣe ní pẹ̀lẹ́ ká sun ká ṣe bí ẹni tó kú ká wọ ẹni tó fẹ́ sunkún ẹni ah, inú máa jìn kódà inú jìn ju ọ̀run lọ inú ò bá dàbí gbani bàbá ṣì mọ́ra wa ká tó tẹ̀ nífẹ̀ẹ́ ni. ìfẹ́ màlá para ó. Fútayọ̀ kí ló ní tó ń báyìí i mean kí ló fa gbogbo àwọn yorùbá ńlá ńlá ńlá ńlá tó ń sọ yìí kí ni mo bí ẹ kí ló ń dáhùn talk to me now. àjàlá tàánù náà ẹ̀yin náà kọ́ rèé ìwọ náà kọ́ ni. èmi ah. kí ló mean i don't understand. tí ẹ gbọ́ náà ṣebí wọ́n sọ wípé fẹ́ràn mi má tọ̀ mí lórúkọ tó ń jẹ́ what's that what's the meaning of that wọ́n sọ wípé àbí nǹkan tó orúkọ mi jẹ́ nìyẹn. nǹkan tó orúkọ ẹ jẹ́ nìyẹn. oh yeah. yẹ so kí là ń sọ àti fẹ́ràn mi àti má tọ̀ mi kò sí ètò jẹ́ sí mi nínú méjèèjì in any way yes. jọ lọ́nà wo. firstly o fẹ́ràn mi mo ti confirm ẹ̀ báyìí ah. o dẹ̀ tún tọ̀ mí yes. what do you mean lọ́nà wo kí lè ń sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ o. Oh abẹ́sítì kí ló ń ṣàfàdí mi. ìmọ̀ ẹ̀pọ̀ wa ń lè. mo ṣe ń wọlé sí náà ni. a pe màdá lórí fóònù pé ká wíṣẹ́ happy birthday bá ṣe gbọ́ pé ń ké nìyẹn. kí ló ṣẹlẹ̀. ah ọ̀rẹ́ má sọ pé o gbàgbé má sọ bẹ́ẹ̀ mọ́ ah, gbàgbé kẹ̀ bẹ́ẹ̀ de ìyàwó ẹ. mo ti gbàgbé completely. Ah, Happy birthday to you. Oh, happy birthday to you. Happy birthday to you, madam. Happy birthday to you. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ bá mi bẹ̀ ṣó Táyọ̀ mo ṣe. Honestly mo ṣe. O lè gbàgbọ́ pé ó gbà pé kò ní ní bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀. Àà ah, ah, fẹ́ràn mi. Irú rádaràdà wo ni ẹ? Madam ẹ ẹ má sùn fún wọn ẹ má sùn fún wọn. Ẹ má sùn fún wọn. Ẹ tẹ́mi ti rò pé fàájì sì máa lọ jíjẹ mímu iṣẹ́ rádaràda wo nìyẹn hmm, hmm. ó jẹ́ ká bá ẹran ká bá ẹ wíjà rẹ ẹ má sọ fún mi. ìwà tó wò dáa oh, honestly màá make it up ẹ bá mi bẹ kí ló fẹ́ outdo ẹ. ó mọ nǹkan tó ń láti ṣe báyìí sí òun láti celebrate birthday party ìyá ẹ fún un. yeah yeah yeah i'm ready. definitely beach party ni ó ní láti jẹ. oh beach party then yeah. that's good máa ṣe fún. àìdí àti màmú wa ni pé ẹ jẹ́ ká ṣe ń weekend yìí. iye weekend da. kí iṣẹ́ má bàa di ẹ lọ́wọ́. torí iṣẹ́ weekend da. mo ti gbọ́ ẹ gan ni but owó ní kẹ́ bá mi bẹ̀ ọ́ ẹ bá mi bẹ̀ kó má tún lóun busy during the weekend. kò sáàyè iṣẹ́ ní weekend rárá àtọ. come on mi ò lè busy come on thank you. Okay, appreciate it. Thank you. Ẹ ṣe gan, thank you very much. Ìbútí ẹ̀rù pé fàájì àti máa lọ mímu jíjẹ ẹ fún mi nǹkan tí mo mú. thank you very much um, kí ni kí n fún yín sí ah, kílẹ̀ máa jẹ. gbogbo nǹkan tó bá ti wà ní o. èmi ò ní láti jẹ ọkọ kan mo ní láti máa lọ lẹ́sìn torí nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí n máa sáré. ẹyin sùúrù ẹyin máa mú kán náà. bẹ́ẹ̀ni ìyàwó mi ìyàwó mi tó tún tún bẹ́ẹ̀ ọwọ́ ìwọ ọwọ́ tí mo mọ òun ló bẹ mọ pọ. mo ń bá o. all right darling. i set the table just about now. Um, Ronke. guys mo fọ́n wò ọlọ́run mo gbà pé mo fọ́n wò mo gbàgbé kọ́tọ́pátá ni ṣá ẹ̀yin gan fọ́nbù. kí la ṣe o. ṣé kò yẹ kẹ́ kọ́kọ́ pé èmi ọkọ pé báwo la ṣe ń ṣe ní ìjọ bẹ́ẹ̀dẹ̀ ìyàwó ẹ̀ o èmi gan alẹ́ ti já sí. network ló fẹ́ torí ẹ̀ la ṣe pé madam at least káròdì má ṣọ káráṣọ mọ́dì ìkan náà ni. lẹ́nu sọ̀rùn ẹ̀ ń bẹ́ ẹ̀ ń bẹ́ wà á ń gbé bẹ́sẹ̀ bọ̀ àtẹ̀tẹ̀ ah, àtẹ̀tẹ̀ yé. màmá tiẹ̀ gbọ́n kò tó sọ ṣóun ló yẹ kí irú ẹ̀ tọ́ sí lẹ́nu èmi gan tí mi tí màá rí gan responsible ju ẹ lọ. lẹ́nu sọ̀rùn mi lè tiẹ̀ lọ́rọ̀ ẹ̀ bọ̀ wá. ta náà. báwo ló ṣe máa ṣe báyìí náà o invite obìnrin mẹ́ta wá sí party at the same time for what now báwo ló ṣe ṣe báyìí. ẹ wo ẹ kàn blame mi ní ọ̀rẹ́ ah èmi kọ́ mo invite ọmọ tó dé last yìí náà ó kàn gbọ́n tí mo sọ ni òun dẹ̀ bẹ́ bọ̀ ó dé ń ṣe òṣè bíi van dam olóhùn jẹ sálé wa kò rí léṣà o. ìsọkúsọ ló ń sọ jáde obìnrin méjì tó kù wá yẹn gan kò make sense. ẹ ẹ wo àwọn méjì tí mo pè yẹn àwọn yẹn understand ara wọn ni mo ṣe invite wọn kì í ṣe léyìí kẹ ẹ ìṣe léyìí. o lè invite tòbìrín méjì o fẹ́ bá nǹkan jẹ́ ni gbogbo ẹ̀ ń sìn gbogbo ẹ̀ ti ń dàrú bẹ́ẹ̀ ń sìn o lè invite tòbìrín méjì my friend. àlọ́kọ́ tẹ̀ kí tẹ̀ pé ẹyọ kan ní wọn o ìyàwó ẹ̀ ni. ìṣòro ẹ̀ ìṣòro ẹ̀ ìṣòro ẹ̀ tá a bá sọ̀rọ̀. mo ń bọ̀. Ah! ọmọ yóò lọ́rọ̀ gbọ́sá. tẹ̀lé tẹ̀lé. ẹ jọ ṣé mo lè rí pé bàbá ìṣùpìrì ó tún lọ abóbìnrin mi. mo ń bọ̀ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ mo láìkí yín bàjẹ́ ọlọ́run ẹ lè jẹ tèmi. oh shit pàtí ìṣẹ̀ṣẹ̀ fẹ́ dùn ni ọba lady singolo singolo ah! mo mọ̀ mo mọ̀ ẹ jẹ́ kí n sọ fáwọn ọ̀rẹ́ mi pé tí wọ́n ti ta. pẹ̀lẹ́ ṣùgbọ́n. ǹjẹ́ o ti rí èèyàn kankan tó sọ fún ẹ rí pé ìwọ ló yẹ kán fún ní most beautiful girl in Nigeria <laughs> eh, ọkàn fún ẹ ní Miss Africa. I'm flattered. <laughs> you don't need to be flattered. Eh? You're really beautiful. Thank you. <laughs> Jowa, them, àwọn guys tó wà pẹ̀lú ẹ. These guys are cute. Mm. These guys are handsome. Uh, that's true. Àwọn ọ̀rẹ́ mi nìyẹn sórí àwọn méjèèjì tí wọ́n wà pẹ̀lú mi yẹn àwa náà ń pè ní àrò mẹ́ta tí kì í dọ̀bẹ̀ nù ọ̀rẹ́ kì í yọ̀rẹ́ olóríire ò kì í yára wọn sórí <laughs> fẹ́ràn mi ń yes is happily married with kids ojoojúmọ́ dẹ̀ ló máa fi ń gbàdúrà pé kí ọlọ́run má jẹ́ kó rẹ̀ ń tó máa dalé òun rú àmín. <laughs> bọ̀ṣọ́ orí olórí gbèsè kékejì yẹn ìyẹn abe <laughs> òun tiẹ̀ láìkò obìnrin díẹ̀ ní tiẹ̀ òun náà ti marry ó dẹ̀ ní ọmọ ṣùgbọ́n ṣì ń contemplate pé òun fẹ́ fẹ́ ìyàwó kejì tọ́lọ́run bá tún lè ṣe mẹ́ta mẹ́rin <laughs> you know e, èmi nìkan ni mo single láàrin wọn and i'm still searching. why kí ló dé kí ló ń dúró de o ti dàgbà tó náà. ìwọ mo ń dúró de ìwọ ni ṣùgbọ́n jẹ́ kí n sọ kinní kan fún ẹ ní december last year i think on the nineteenth precisely mo lálàá kan ọlọ́run fi hàn mí lójú àlá yẹn pé ọjọ́ tí n bá máa rí ẹni tí ó máa jẹ́ ìyàwó mi egungun ha mi àmì ara máa sọ fún mi bí mo ṣe rí ẹ lọ́jọ́ yẹn ṣe lára mi sọ fún ah ìyàwó ẹ ló ń bọ̀ yìí ni mo ṣe grab copy mi. <laughs> yẹlé tó bá ń tọ̀ mí mi ò ní tún àbẹ́là. Ah, mi ò jẹ́ tán ẹ láyé mi jẹ́ kí sọ kí ni kan fún ẹ it's not how far but how well à ń rí èèyàn tó ń pàdé láàrin ọ̀sẹ̀ kan tí wọ́n ń wẹ̀dì ẹ kí ló wà lè tó yẹn bó ṣe wà yìí tó bá ti ní ọ̀tá àyà ọtí ìyá nìyẹn. ẹnu ẹ ti dùn jù ok ṣó ní any girlfriend ni. girlfriend. yeah. nígbà tí wọ́n wọnú lé ò wo ara ògiri round ni fọ́tò obìnrin tó rí mẹ́ta nígbà tó ń wo ipad ọwọ́ ẹ̀ orí fọ́tò obìnrin bẹ́ẹ̀ àwọn obìnrin tó wà bẹ́ẹ̀ gan àwọn ọ̀rẹ́ mi ló ń dìmọ̀ wọn èmi ti lose hope lórí obìnrin ti pẹ́ láti bíi three years ago mo ti rò pé hmm. why kí ló dé. ẹ̀tàn ti pọ̀ jù ni kò sọ́mọ gidi mọ́ àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ó bá máa fi jókòó ń bá àkan àbí kejì gbogbo obìnrin á máa gbé sìgá kiri ah, this is uncalled for mo ti ronú pé bóyá kí n tiẹ̀ lọ di fada but until kí n tó lálàá ní december tọ́lọ́run ni o máa wá o dẹ̀ ti wá náà nìyẹn ọlọ́run á jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó wá sí ìmúṣẹ kí wọn náà má dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó parun ẹn kó ba lè mọ̀ pé bachelor ni ó ń sọ̀rọ̀ lóòótọ́ jẹ́ kí n lọ wo oúnjẹ tí mo gbélé náà kó má bàa jóná àbí ó máa jẹ́ dodo ẹ jẹ́ kí n sáré bẹ́ẹ̀ dín yẹn hello sir. ẹ jọ ta ló ń sọ̀rọ̀ orúkọ jáde lórí fóònù yẹn. yà ẹ lè ní nọ́mbà mi lọ́wọ́ torí the first time tí mo kọ́kọ́ pè yín lélẹ̀ orúkọ tèmi ni Adùfẹ́ Isla ọmọ tí ò kọ́ mọ́. Adùfẹ́ Isla ọmọ tí ò kọ́ mọ́ orúkọ yẹn náà kọ́ mọ́. ẹ ṣe mo dúpẹ́. ẹ jọ ǹjẹ́ a ti pàdé rí ṣá. mi ò mọ̀ bóyá wà ní bar beach ní ọjọ́ tí mo pàdé àwọn ọ̀rẹ́ yẹn wọ́n ní angel yẹn. bẹ́ẹ̀ ni. inú mi dùn tó o pè mí um, ṣé kò yìí ló ń gbé ni. àárín èkó iná ni mò ń gbé. Hmm. níbo lẹ́kọ̀ọ́. <laughs> ok ẹ̀yin máa wọrí ọjọ́ tá a bá ti pàdé ẹ máa mọ ibi tí mò ń gbé. ohun mi kì í wá angel wá. kí èmi náà wá gba anointing. <laughs> yìí dẹ̀ wá sí yín lọ́wọ́ o. tí ò kọ́ mọ̀ oh my god. Ah, um, so báwo ló ṣe get number mi. oh well ọgbọ́ngbọ́n lórí igbó àgbà mi fi ń rìn. smart girl <sighs> smart girl that's good. <sighs> Ah, ṣe ṣẹ̀dẹ̀ rí ló ti mọ kọ́ pàdé yẹn ní beach yẹn ẹ̀yin gangan ni wọ́n kọ́ like but bọ́bọ́ yẹn eléyẹn kàn forward me. Mm. mi like it. So mo go fún gbọ́n mo wá enter ẹ̀ láti fi get number yẹn. Oh. <laughs> máa dà ló bí yẹn lè ṣe máa ń bẹ́ẹ̀ nìyẹn mm. ní life Eh bíbẹ́ bíbẹ́ bíbẹ́ ni <laughs> yẹ òun ló ṣe máa ń fọ nǹkan. ó yá nìyẹn o. <laughs> Um, oh. Well, thank God thank God mm. inú mi dùn pé um, nǹkan tí a fẹ́ ó ń bọ̀ báyìí <laughs> so what, what, what do you do for a living kí ló ń ṣe. Um, mo máa ń travel mo máa lọ sí Dubai mo máa lọ rajà káràkátà ṣá. big girl yeah that's good that's good that's good. ẹ̀yin náà kọ́ o àwa lọ́lọ́run gbàdúrà mo ń ṣiṣẹ́ ní private company kan lẹ́kọ̀ọ́ bí báyìí. Hmm. ìyàwó àtàwọn ọmọ ń kọ ṣàlàfíà lọ wa. <laughs> kí ló dé. ìyàwó kẹ bó um, àpọ́nlé mi ah. mi ò tí ì níyàwó but um, lọ́wọ́ lọ́ba ó yẹ kí n máa dúpẹ́ fọlọ́run ní nítorí pé ọlọ́run ti gbéyàwó mi ó ti gbé kò mí báyìí. Ah, ọlọ́run máa ṣe wọn agbára hmm. ọlọ́run ẹ máa bára yín kalẹ̀ o. ọmọ stop ẹ ṣé òun mú mi ṣeré ni bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ṣé kò yẹ kó mọ̀ pé ìwọ gan ni ìyàwó tí mò ń sọ ni you should know that <laughs> oh yes. <laughs> ẹ wo inú mi dùn gan-an ni ah, lágbára ọlọ́run a máa bára wa kalẹ̀ o. àmín jésù àmín jésù um, ah, so ibo ni ká ti bẹ̀rẹ̀ yìí ná. anywhere. Ah. a lè bẹ̀rẹ̀ nsìn náà. ṣé pé ti báàgì sí ẹ wàá hàn. àbí o. oh wonderful. <laughs> mo like irú ẹ <laughs> tó bá yẹ wò mí báyìí tó bá yẹ jú sí báyìí gbogbo brain mi á dẹ̀ sáyé lọ báyìí sáyé lọ sáyé mi ò ní mọ nǹkan tó ń ṣe mí mọ́. <laughs> thank you very much good good good good. Hey, darling. Hi. How are you? Come on. Ah ah Oh, Ṣọtayọ̀ wá tẹ̀ ṣì dìde wàá hug sórí ẹ̀ náà. O ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Wà á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́n ṣọ́ mi wọlé láyọ̀ àtàlàáfíà. O ṣàmọ̀ bí ìgboro ṣe rí ń sìn náà. Hm? Mátọ̀mí, sọ fún mi, báwo ni ìgboro ṣe rí tẹ́lẹ̀ tó fi ń tètè wálé wá báyàwó ẹ̀? Báwo ló ṣe wá rí ń sìn yìí o? tó fi jẹ́ wípé tí ò bá di ọwọ́ aago kéékèèké ò ní wọlé ó wá bẹ̀rẹ̀ sí wọlé lóru àfi bí ọ̀rọ̀ hmm? àfi wípé àwa náà kì í lọ sí gbòòrò ọ̀hún. àmì ò ṣàmù ò ṣàmù bó ṣe máa rí iṣẹ́ ni iṣẹ́ ni tí bá ti ń bọ̀ nílé báyìí traffic yẹn máa ń pọ̀ gan gbogbo akọ̀dípa ni I mean you know now ó ṣàmọ̀rú iṣẹ́ tí mò ń ṣe you know. traffic traffic my foot you and I know wípé Mondays and Tuesdays lè má pẹ́kẹ́ tó ṣetán níbi iṣẹ́ every other days of the week ẹ máa ń tètè ṣetán more so today is even Friday come on mo á jókòó síbi mo ń retí wípé ọkọ mi ò ní pẹ́ wọlé look at the time. gbogbo nǹkan tó ń sọ sí yìí kí ni ìtumọ̀ ẹ̀ kí ló kí ló túmọ̀ sí. kí ló túmọ̀ sí tí ẹ dúró náà jẹ́ àti ẹ̀ gbé tolóróró ìkàgbésẹ́gbẹ̀ kan what about the frequent calls tó ń receive lately hmm? sọ fún mi. what calls are you talking about? kí ló tó ń sọ̀rọ̀ báyìí i mean gbogbo calls ti bá receive official calls àti táwọn ọ̀rẹ́ mi bá tún fẹ́ pè mí gbogbo ọ̀rẹ́ mi dẹ ló mọ̀ kí ló gbé tó ń sọ̀rọ̀ báyìí náà. ẹsẹ àwọn ọ̀rẹ́ ló ń pè é ṣé àwọn ò kì í sùn ni àbí wọn kì í sùn nílé tiwọn. àpá sọ̀rọ̀ ìdókòwò bóyá náà ń tẹ̀ lóhùn. yes yes you see now official court ni àwọn abiṣẹ́ yìí wọ́n fẹ́ pa mí wọ́n fẹ́ pa mí. pick your calls now. i'm not gonna pick it n ò ní gbé. àwọn òbíṣẹ́ ló ń pè é it's an official call ẹ kí ló dé tó wàá gbé. mi ò lè gbé because i'm with my wife. ok ó dáa èmi ìyàwó ẹ náà ni mo wá fún ẹ ní ọ̀dà pé kò gbé. mi ò ní gbé má jẹ́ kí n bà wọ́n jẹ́ má jẹ́ kí n bà wọ́n jẹ́ mi ò ní gbé. pickles ẹ. a ní mi a. a ní kò gbé sẹ́ẹ̀. mo ní mi ò gbé ṣé dandan ni mi ò gbé. mi ò gbé sọ́dọ̀ ẹ̀rọ ìgbẹ́ mi ṣọ́ ní ilé ìta lọ́jọ́ kí n má lọ fẹ́ ṣùgbọ́n. gbé kọ́ lè. mi ò gbé come let's go. let's go. má tún mi. ẹ eh, mi ò jọ ẹ. má tún mi. orúkọ mi ò ní ìlú ìjọ láéláé. Alone, mi gbóró you supposed to be praying for me. Ìsìlá tó ń bẹ torí Ọlọ́run má bínú sí mi má bínú sí mi jọ torí Ọlọ́run you jẹ́ kí tèmi bàjẹ́ mi ò lè rí kọ̀lẹ́ kí má bí ẹ mo sùn lọ ni. fẹ́ràn mi ìwọ sùn lọ. always the máa pẹ́ time tí mo pè lánàá ni ó ṣáà máa Da da da mi àdèmá sọ̀rọ̀ dáadáa a jẹ́ pé òun fi kọ́ pamọ́ fún mi ní fẹ́ràn mi. wo mi ò fi kankan pamọ́ fún ẹ mi ò lè fi kankan pamọ́ fún ẹ láti mi ò já wèrè. wo àdúrà tó yẹ kí n ṣe gan mi ò lè ṣe é òru ni mo tají ni mo tó ṣe é. mi ò rántí ṣe é. but fẹ́ràn mi ìwọ sùn gbàgbé. mo sùn òru ni mo tó jí ṣàdúrà yẹn. Eh, fine kò sí problem nígbà tó wá tají ṣé o rí miss call lórí fóònù ẹ. mo mo mo mo mi ò rí yìí mi ò rí mo padà wá rí orí mo rí bọ̀ mo ní kí n tún má dààmú ẹ̀ ní. kò má ti stop má ti sùn. why no problem ọ̀tá àdúrà tó máa ń ṣe yẹn wọ́n ní kó ṣe lọ́dọ̀ mi lánàá ọkọ̀ ò ṣe ṣé o lè ṣàdúrà lọ́dọ̀ mi ni. mo máa ń fẹ́ dá wà tí bá fẹ́ ṣàdúrà yẹn. dájú ẹ ṣe. má bínú torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo ṣáà ń bẹ̀ má bínú ìṣẹ̀lá má bínú sí mi. mi ò lè bínú sí ẹ o ti dáríjì mi. you are my baby. nbè nbè nbè bèsì la <laughs> nbè nbè nbè bèsì la. o ti gba ẹ̀bẹ̀ mi. <laughs> o ṣe máa yá. kí ló wáá fẹ́ jẹ báyìí sí. Ah, gbogbo nǹkan tó bá fún mi ni màá jẹ. Mm. yes. nbè nbè nbè bèsì la um be um be um be um ṣe gbádùn ni. Are you serious? Hmm. mi ò gbádùn mi ò lè stand ẹ̀ kó bínú sí mi. bẹ́ẹ̀ ló kú kọ́ńdọ̀ ní sùúrù. ní sùúrù. tó bá ṣe sọ ni mo àṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ dúdú kó dúró sókè kó dúró sókè. yes baby. yes baby. bèbè sí la. ń bè ń bè ń bèbè sí la. ń bè ń bè ń bèbè sí la. yes baby. oh yes baby. bèbè sí la. yes baby. ń bèbè sí la. um B, um B, um B, lá. Yes, baby. Yes, baby. Um bebê lá. Bebê lá. Um bebê lá. Bebê lá. Bebê lá. Um B, um B. Um bebê! Um bebê, isso é uma bonilha. É uma bonilha. É uma bonilha. ilé ìjọ fẹ́ gan àbí ń jà kí ń jà dànù ń bẹ ń bẹ ń bẹ Bísílà. Bísílà. Bísílà ń bẹ ń bẹ ń bẹ yes baby eh? ara mi ṣe wíìlì wíìlì wíìlì wíìlì. ó jẹ́ gíìsì. ó ti gíìsì. <laughs> <sighs> má kọjú lọ bẹ́ẹ̀ dùnú wájú ẹ lẹ́nu. yìí ah, <laughs> ni fẹ́ kó jomi lẹ́nu rárá ń bèé ń bèé ń bèé bèé sí la ń bèé ń bèé ń bèé bèé sí la ń bèé ń bèé sí la. <laughs> má ṣubú náà. <laughs> mo wà okay mo wà okay. tún fúnra ra ẹ tún fúnra ra ẹ jà tí o bá tún jà. Mm, má jẹ ṣọmọ kan bébè jẹ kí n bẹ gẹẹtì oúnjẹ. oúnjẹ. ṣọmọ pé okun ló máa fi ń gé títà bó ṣe ní strength. oh no no no báyìí lẹ́yìn bẹ́ẹ̀ get fẹ́ kó jẹun èmi kó lè ṣiṣẹ́ yẹn kárakára. ah màá ṣe ń bè ń bè ń bè bè sí la. okay rárá o inú mi ò dùn at all. o oh, wà okay kí ló ṣẹlẹ̀. ìlú wa ká ìmọ̀lẹ̀ sí i. nǹkan tí mo fi bá ṣe ọ̀tọ̀ kó tó wá ń ṣe ọ̀tọ̀. ká ìmọ̀lẹ̀ kẹ̀ ìdìbò ṣé kò tí ì fọwọ́ kan bèbè bèbè ẹyẹ. ìwà ti lọ pẹ́ jù báyìí fún àfọwọ́ kan bèbè látọ̀ ń kọ́lé. ó máa fọwọ́ kan o. ibùdó wà báyìí. ètò máa bọ̀ wá ń sin sin lóṣù wa bí kò tí ì lọ. ó ah! mú nǹkan tó máa ṣe fún mi jọ̀ọ́ má jẹ́ kó escape. báyìí kì ṣáà mi tí ọkọ dúró dè mí nípa dídè mí see you soon bye bye. baby. Mbebe sila. Honey. Mbebe sila. Kí ló ṣe? Kí ló imagine You're ọ̀rẹ́ ó lóun fẹ́ máa my family. ó pè mí lórí fóònù sí pé kí màá tó ká máa fẹ́ra wa. Yẹlé. lójú yẹlé máa ń ṣe bí wèrè bá yẹlé sí ìwọ. mo dẹ̀ sọ fún un ó ní mo náà tí mo fẹ́ pé wọ́n ní mi ò fẹ́ pé mi ò lè fẹ́ ó ní pé lóò àfi dandan pé kí n ṣàfẹ́ òun ṣá pé òun lówó ju ẹ lọ òun àòkè ju ẹ lọ òun handsome ju ẹ lọ ó lè imagine. sọlá mi mi ò kí n fẹ́ máa bọ̀ ọ̀rẹ́ mi jẹ yẹlé tó ń wo yẹn yẹlé ò responsible. a ó ń dùn mí mi ò fẹ́ sọ̀rọ̀ yẹlé láì dáa a sori kíni tó wà lórí ẹ̀ yẹn. ẹ eh, dread. irun tó gbé sórí yẹn hmm, a máa ń ṣa nọ́mbẹ̀ ni àámu àápá àámu àápá àámu àápá yẹlé ò gbádùn yẹlé ò ń ṣèyàn tó wà òkè rárá. èmi ò ti lè fẹ́ràn èèyàn báyẹn ó gbẹrun sórí ìwọ náà wò wọ́n sìn obìnrin sórí. èmi aláyé <laughs> èmi responsible ṣé mo ṣe responsible yẹn máa responsible lórí bed ni. for real. yẹlé rough ngbà ngbà ngbà ngbà yẹlé rough. gẹ́tì yẹlé sì sẹ́gbẹ́ kan bá ń gbóúnjẹ kí n jẹ kí n kiri akínwá kí ẹ mọ́lẹ̀ máa ṣí ẹ bó ṣe bó ṣe wà ọ̀rẹ́ ń bẹ ń bẹ ń bẹ ẹ̀bẹ̀ sí ńlá. kò ní dà fún yẹlé àbí yẹlé fẹ́ ṣòfò ni ó máa bá ṣòfò jẹ ó máa bá ṣòfò ó máa bá tiẹ̀ jẹ yẹlé máa padà bá tiẹ̀ jẹ kò ní yẹlé rárá. Mm ṣé òun gbádùn oúnjẹ náà ṣe. mo fẹ́ jẹ́ kó kiri dáadáa káwa wọlé bó ṣe sọ ìwọ̀n pé wọ́n máa ń olómi ló máa rẹ̀ mm-hmm. ah! oníkòkò tó ń gba omi sí gan ló máa rẹ̀. ọ̀rẹ́ abẹ́mi ah! náà. èmi oh. wọ́n ń nà kárùfín dókì. <laughs> n bò yẹ. kárùfín dókì lẹ́nu tiẹ̀. Ah, fẹ́ràn mi tẹ́lẹ̀ kí ló wá ṣe ń bẹ̀ kí ló wá ṣe nínú ilé ìyàwó mi ta ni ẹ̀ ìyàwó ẹ̀ tájù ni ṣé ṣé kì í ṣe kó sick ṣó ṣó ló sọ bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ni tuma kí ló ń wá bí kí ni wo kí ni bàbá tiẹ̀ wọ ní báwọn ṣe. kí ni bàbá tiẹ̀ ń ṣe nígbà níbi. alátẹnu jẹ ni ẹ o tún fọ́ọ̀sì ọmọ ọmọ kó máa sún jẹ fún ẹ. kó farabalẹ̀ ṣe fún mi. kó farabalẹ̀ ṣe kí ni. nílé ìyàwó tèmi nílé ìyàwó tèmi. ẹ ẹ kí ìyàwó wo ìyàwó wo ni wọ́n sọ ah, ẹ wo dáfídì ẹ gbà mí ẹ wo dáfídì tó ní àwọn yàgùtàn tó jẹ́ pé mi ló tún lé kiri kí ló dé. gbà lọ́wọ́ ẹ̀ kò mọ lò mọ káwọ́ mọ lò ní. àwọn wo ni mọ lò. wọ́n lò fún ẹ. fún kí ni. náà ah, ok ok. ìsira gbẹnu ìsira báńkò bẹ lólu kàtà kí ló ṣe. ṣé torí pé wọ́n ló kọ́kọ́ rí wọ́n tún sí pé ìyàwó ah, you must be mad ẹ má jà ẹ má jà ẹ má jà ọ. Ah. Ah. Yes. Ah. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ah. Ní láti mú mọ́ra ni o, kò sí ní bá ṣe dáadáa. Ah ah ah. ah. Yes, yes. Baby. Do you know this is your fault? Ah. because you can't struggle pelule. No! You let them have whatever they want. Jay, I'm going to follow Oh my god. Jay, do I formulate you Sorry, dear. torí bó ṣe gbà báyìí tán fọ́n jáde lẹ́nu mi. oh my god. Ah. jọkọ mi. Um, next time ọlọ́màjẹ̀ká tún rí rẹ̀ o but if you ever find yourself in such a position ma ever bá struggle because wọ́n máa ń sọ wípé ẹ̀mí owó ó gùn ju tèèyàn lọ o tí mm, ẹ̀mí bá dẹ̀ ṣe wà ìrètí ń bẹ therefore please don't do that next time torí pé báwọn struggle lọ ṣe ṣe é lè ṣe báyìí náà yes pẹ̀lú ọkọ mi. ah sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe. ilé ọkọ mi àkànjì ọmọ má tán mi jẹ́ kí n bẹ mọ orí yìí kó má tún di nǹkan mi sí ẹ lára o àbí kí ni mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ ìwọ ọmọkùnrin báyìí. ilé ọkọ mi ṣe mọ. Yeah! tẹ́ràn mi ó yá já bọ́lẹ̀. bọ́lẹ̀ lọ síbo ṣe bí mo ti sọ fún ẹ mo ní mo sọ fún ẹ kí n tó débi báyìí mo ní mi ò ní wọlé yẹlé kò pọ́sibú mi ì wọ́ bẹ̀ mọ́. ṣé lórí ọ̀rọ̀ yìí àbí nǹkan mi kí là ń gbà bí gba ọtí. wọ́n ah, wá bí nǹkan kan ló máa tú wa kànáà ah, ogún ọmọdé wọn ní kò lè ṣeré fún ogún ọdún gbàgbé ẹ̀ mo fẹ́ kó wo ti ìmùlẹ̀ ọ̀rẹ́ o. bí ìmùlẹ̀ ọ̀rẹ́ lẹ̀ ọ̀gbìn mi àti ìdíyẹlé ti di pátápátá là á fọ́jú kùnà kùnà là ń dẹ́tẹ̀ ojú àfọ̀fọ́tọ̀ ìjà ló ń dálẹ̀ nǹkan ló máa díjà alẹ̀ make it dey go im way make i dey go my way kí yẹlé má pass mi mọ́ ah mo sọ fún ẹ kó tó fọ́ọ̀sì mi débi báyìí náà mo ní mi ò ní wọnú lé yẹlé. ok if that should be the case tó o bá lè wọlé mo ṣáà lè pé jáde so kádẹ́ ìyanjú ẹ̀ ń bí báyìí. well tó o bá choose àti bọ́ọ̀lẹ̀ wá síbi òkà parí ìjà fine but pé kémi wọ ọbẹ̀ kò possible kó gbàgbé. ok máa wọlé nsìn máa lọ pè wá so just settle everything but tí bá ti pè wá mo fẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí. ó ti tán àánú ah, wàhálà. òun ló ń lọ sí ìgbà olómadé o ti kú lọ́dọ̀ mi gan mo ti ń mìsẹ́. Ah, yẹlẹ kí ló dé kí má rí mi ní pẹ́. màmá pé o ká tó rí bíi two to three hours i'll be back. àmà three hours yẹn gan máa dàbí three years ni. <laughs> so alẹ́ yìí o tó ti pẹ́ tá a ti ṣe tìbí. ọ̀rẹ́ mi. Ah, alfa abi báwo ẹ. ó ga jù. wá ṣe rè é báwo ni things. i'm fine. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin wa àti fẹ́ràn mi. sori fẹ́ràn mi tó ń wo yẹn ó lórí burúkú èèyàn ni. ọ̀rẹ́ ẹ ló ń bá sọ̀rọ̀ yẹn. wò á bè jọ pardon mi bí mo ṣe lo words mi fẹ́ràn mi kò ń ṣe ọ̀rẹ́ gidi kò ń ṣe ọ̀rẹ́ gidi rárá a kò lè má bára wa rìn ká má mọ̀nú ara wa kí nìyẹn wà fún ṣó yẹ kí fẹ́ràn mi máa bá mi jà nítorí ọmọ yìí. má sọ fún mi pé torí obìnrin lẹ ṣe jọ ń jà. kò ní lè sọ fún ẹ gbà mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa kò ní lè sọ fún ẹ ìdí rẹ̀ ó gan-an pé mo kàn máàkì ẹ̀ díẹ̀ ni mo fún mo fún láska má dẹ́kẹ̀ ìyẹn fòyọ lẹ́nu ẹ̀ ìyẹn tán lẹ́nu wèrè gbà yẹn ló máa mọ̀ lọ́rùn. kò le tó yẹn kò le tó yẹn mo wá sí ìbáyé ká lè ṣètò ọ̀rọ̀ yìí ó kọ̀ ó insist pé òun ò lè bọ́lẹ̀ á wọlé ó mọ nǹkan tá a máa ṣe ń sìn mo fọlọ́ ń bẹ̀ wàá jáde tẹ̀lé mi ká lọ bá ń ta ká dẹ̀ yanjú ẹ amicably. a abe a o máa ṣe o o máa ṣe gan-an ṣé bí mo lè máa ń rí ẹ tí mo lè máa ń wú ẹ mo pé o wà responsible o lè wà reliable but ní ìsìn òun sọ̀rọ̀ bíi pé kò jọ bẹ́ẹ̀ mọ́. òun yí ọ̀rọ̀ sí mi lára nìyẹn náà. no no no no ah, báwo ló ṣe máa expect kémi lọ tẹ̀lé ẹ lọ bá ẹni tó lóun ò ní sọ̀kalẹ̀ ẹnu mọ́tò wá báyìí mi kí ló dé kí ló já mọ́ báwo ni tiẹ̀ ṣe jẹ́ ṣé nítorí gbọ́dọ̀ sí ní lọ́bí ṣe ń so táìmù ọ̀rùn ìtumọ̀ gbogbo yẹn. yẹlé okú òun ruru káwa ruru ọ̀rọ̀ yìí ṣe máa níyànjú òun ní káwa sísá mi òun wò mí ràn ni. uncle uncle fúnra mi láwọn olè wọlé àbí. yes. ẹ̀yin náà èlé lọ́ba wọn ń ta. wo gbàgbé bó ìṣẹ̀lẹ̀. padà ṣé mo lè rí yín ta. wá no problem. wẹ̀ má bá mi bẹ̀ o má bá mi bẹ̀ rárá o má bá mi bẹ̀ anybody rárá tó bá lórí yìí agbádùn mi tó kí ló ń ṣe báwo ni tiẹ̀ ṣe jẹ́ adé máa ó ti má rì olóṣì ẹ̀ kò gbọ́n kò gbọ́n tó bá ti rúbìnrin tututututu kí ló dé ẹ fẹ́ kí n má rì ni ayé ẹ̀ máa bàjẹ́ mi tó bá wà ni. dúró náà young lady kí ló dé tó fẹ́ fi orí àgbò méjì mú mi nínú kòtò kan náà. ọ̀nkú ẹ bá ṣe gbọ́tẹ̀nu ẹyẹ mi tẹ́lẹ̀ ní pẹ̀gà mi ń pààtó. kí nìyẹn. ṣeré ẹ̀yin gangan ni mo nífẹ̀ẹ́ hmm? ẹ̀yin gangan ni mo fẹ́ fẹ́ ṣé àwọn guys méjì tí wọ́n ń jà yẹn tí wọ́n rọ̀ yín náà fi ń jà o. torí tèmi how come. Oh ìgbà tí mo sọ fún wọn wípé ẹ̀yin ni mo like ẹ̀yin ni mo fẹ́ fẹ́. èmi. Ah, ṣẹ́rí eléyìí tó pọ̀ rẹ̀ níye eléyẹn ìyẹn bá ní pé abẹ́ wo abẹ́ ìdílé pé like obìnrin bó ṣe wá yẹn wọ́n ní pé ìyàwó yín pọ̀ ìyẹn number one wọ́n tún wá ní pé kàn ń pamọ́ bí eku ẹ̀dá ni wọ́n ní pé ìgbà míì tí mo wà lóòtẹ́ọ̀ bíi kẹgbẹ̀rẹ̀ àrà bíi márùn-ún àbí mẹ́fà kẹ wá pín àwọn girls yẹn sí yàrá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kẹ wá kọ́ dé bíbáyìí àmọ́ kọ́ tàpá rẹ̀ lè mo bọ́ sí yàrá mi màá tó ta mo ní pé láìkó obìnrin gan. ìyẹn yẹlé. ẹni sùúrù ẹ má ì tí ì lọ fẹ́ràn mi náà ń kọ́ ìyẹn tiẹ̀ ní pé kẹlẹ́ ṣe hiv test pípẹ́ ti kó hiv. fẹ́ràn mi náà. lẹ́kọ̀ọ́ mo gbọ́kàn tí wọ́n sọ ni mi tẹ̀ ní láìkì má ti yé tìyín ti pẹ́ but èmi love yín ibi tí mo kọ́ rí yẹn mo ti fall in love ṣe ń gbọ́ even bí mo ṣe wà tí bá sùn máa fi yín lálàá bí kí màtí ká máa ṣe nínú garden ká máa kọrin ìfẹ́ kódà mo tún wá ń gbé ọmọ yín jọba ìlójú àlà mo nífẹ̀ẹ́ yín mo láìkì yín gan. nítòótọ́ níwájú ọlá àtẹ̀yàn lọ́jọ́ tá a rí ẹ̀yìn ah mo máa like ẹ o. for real. èmi ló yẹ kí n kọ́kọ́ wá bá ẹ. ayọ̀ ṣe wá wá. but mi ìfẹ́ bẹ́ẹ̀ ni. ẹ bá ti bẹ́ẹ̀. but come to talk of it àwọn ọ̀rẹ́ méjì tó ń dìtẹ̀ mi yìí wọn ò fẹ́ mi fún o. ah ṣọlá àwọn guys wọn ò nífẹ̀ẹ́ yín ẹ wò wọ́n hate yín bíi wọ́n hate yín gan-an like yín at all. Ah nọ́mbà mi jẹ́ tó yẹn fún ẹ. ah ṣeré ẹ má yẹ ká gbèsù láyè ṣé àwọn guys yẹn hmm. èṣù ni wọn. wọ́n fẹ́ darí mi àti irú ni èmi nífẹ̀ẹ́ yín gan o àbí ṣẹ́yìn ò nífẹ̀ẹ́ mi. èmi náà love ẹ but mi ìfẹ́ bẹ́ẹ̀ ni. ẹ máa bẹ ẹ bẹ ẹ bẹ ẹ bẹ nífẹ̀ẹ́ yín gan mo nífẹ̀ẹ́ yín gan. ok ok ok. bí ẹ ká drop ẹ lọ́nà náà. yà ó ṣe. tó bá jẹ́ kí n tètè gbọ́nà wáyọ tiẹ̀ ọlọ́run ti ṣe ní díẹ̀ díẹ̀ àmú hàn you don't get tàbí o gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ ní àbẹ̀mí tí mo yín sọ̀rọ̀ yẹn mo máa wà lára ẹran kí jẹ. èmi kan ti rí nta mẹ ojú mi pẹ̀lú kọkọ kọkọ rẹ àbísí tàbí ẹ wà ẹsìn ògbé mi láì mọ wáyé mọ sí nǹkan kan tó fẹ́ wọ̀n bẹ́ẹ̀ jẹ́ sọ̀rọ̀ business náà wá ṣe ah, eh, kí ló dé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò ní gbà bọ́ báyìí báwo la ṣe lè sọ̀rọ̀ business ọ̀rọ̀ owó là ń sọ náà ṣojú ọ̀rọ̀ táyì business ọ̀tọ̀ láàmì kan tí mo wò yìí ọ̀pọ̀ lọ́rọ̀ ẹ̀ ṣó bíbẹ̀ jẹ́ àmàtúwọ̀ lè ta ọ̀rọ̀ kò ń ṣe bí irú àwọn ìpèsè tí wọ́n lè yà wọ́n mọ́ pa òbí ìbọn làwọn ti mọ̀ kò sọ̀rọ̀ kó o mọ́ kọ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ wa mọ́kàn kúrò mo mọ nǹkan mi sọ. báwo lè bá fẹ́ ṣe bá láàrin àtìyàwó ẹ̀ tí ìfẹ́ ẹ̀ ṣe máa hí pọ̀ tí kò lè fi síbì kan jùlọ kan lọ fún mi máa ń jowú gan o. sori bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ òun ló síkù ní gbogbo nǹkan tó wà láyé mi kò yé ẹ torí ìyàwó mi tó ń wò yẹn ẹni wíyẹ tí bá ní kó jókòó sí ibẹ̀ ló máa jókòó sí kó lápọn kò ní problem oh, pọ̀ ni wọ́n á dúró ìgbéra àtàrọ̀ ṣá. mi ò mọ yín rìn náà. tuntun ni torí mi náà rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú ò bọ́ lọ rárẹwà bíi tí ẹ̀yìn kó má sọ. but ẹ̀yin ọkùnrin ẹ fọ́ níṣà ẹ rí mi rí ẹ mọ̀ mi rí àti wípé wọ́n pè lọ́kùnrin ẹ ti mọ̀ bí ọkọ ilé mi ni àbí. ṣé o ní nǹkan tí mo mọ̀ that again. Let it know. Why not? Wait, oh, one. Yeah. Six, seven. Ah. Five, two. My God. Thirteen. Uh-huh. Twelve. Jesus. I'm my straight calling. Hi. Sorry, my fear police says number. ẹ kúlé o. لعن فارق بين عدم رسله أقول سمع أنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا نفارق الله نفسا إلا وسعها لا مكسبت وعليها ما اكتسبت ربنا ولا تعزنا إن نسينا وأطعنا ربنا ولا تعمل علينا اسرا كما ماتنا لا لزنا من قبلنا ربنا ولا تعملنا ما لا طاقة لنا به وفهنا واغفر لنا وارحمنا أنت مولانا فانزلنا على القوم الكافر سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله káàbọ̀ ọkọ mi. báwo ló ṣe máa ń ṣe báyìí ó ṣáà bá mi lórí ìrùn ni ó yẹ kí wọn náà bó ṣe wọlé ó yẹ kó máa bá mi fọkàn gbàdúrà ni kó máa ṣàdúrà pẹ̀lú mi. sórí mi ò mọ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ ti mọ̀ ọ́ sìn tó bá ti dọjọ́ mi báyìí ẹ máa máa bẹ fọkàn gbàdúrà lọ ni àmọ́ ìyẹn kọ́ ló ń ṣe mí sìn oúnjẹ ibi ń pa fi mi lára. ó dáná ìwọ náà kúkú wá fi yẹn ṣàlọ́ àlà tó bá ṣàlọ́ àlà kó wá kí irun àṣírí by the time tí n bá máa fi ṣe oúnjẹ tó kitchen wà á ti kírun tán bí. a ah, sórí ọ̀rọ̀ ara kọ́ lélẹ̀ tó bá ti dalẹ̀ pé àwa ni máa kí pọ̀ níṣẹ́ ni kò wọ kíchìn ọ̀pọ̀ lọ́ba nù oúnjẹ rẹ̀. ọkọ mi. tó bá ti dalẹ̀ máa kí gbogbo ah, papọ̀. Ah. Ah. kò dáa aládàpọ̀ tó fẹ́ ṣe yóò dáa. ó rí i pé mo jẹ́ kó jíṣò ń jẹ rárá ah, mi mm, kó ṣáà máa dùbọ̀ ó lè dùbà nù. èmi náà ti rí bẹ́ẹ̀ kórè ò ti jẹ́ kí n sẹ́ẹ̀bẹ̀ properly. ìbò mm, sọ imú yẹn ti máa ń pọ̀ jù. ṣó ṣáà enjoy ẹ̀ ṣá. Mm. àwọn tiẹ̀ tó ti test yẹ wọn ní jẹ́ òjò ń <laughs> ṣé wàá ń jẹ owó sí ni ó la ń tó. àwọn ah, ń jẹ owó o. ìwọ náà fóònù ẹ̀rín lẹ́ẹ̀kan èmi mo rí ẹ kó gbé. ìrántí wà fún kí ni gbogbo rọ́bìṣì. kíyàn. ṣáwù. kí ni gbogbo kàtìkàtì ta ló fẹ́ dalé mi rú torí ọlọ́run tó fi sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì báyìí sùúrì irọ́ ni o irọ́ ni kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. so obìnrin ni wọ́n jàdù tó fi fún ẹ lápá lórí wá bá mi nílé. it's not possible it's not possible àwọn olè ló attack mi lóòótọ́. olè ló attack wọ. Oh, oh yes. i see jọ ọkọ mi nígbà tí olè attack ẹ wọn gba owó lọ́wọ́ ẹ àbí nítorí jọ tí o ní olè attack ẹ yìí o gbówó ẹ wálé náà. i was only lucky i was only lucky wọn ò rí owó yẹn wọn ò gbà. o lè gba owó yẹn lọ́wọ́ ẹ. honestly. wọn ò lè gba mọ́tò náà àbí. ah ah ah ah ibẹ̀ yẹn gan ni mo ti mọ̀ pé ọlọ́run tóbi lọ́ba ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ní ìmọ̀ bíi tí ẹ́nájì yẹn. stop lying yé parọ́ fún mi yes i can tell you lying kí ni kan tó béèrè lọ́wọ́ mi náà ọkọ mi tí mi ò ṣe fún ẹ kò sí nǹkan tó lóun fẹ́ tí mi ò ẹ́ bà fún ẹ rí kí ni mo ṣe láti deserve nǹkan tó ń ṣe fún mi. Ṣùtáyọ̀ Ṣùtáyọ̀ i i i in fact uh, honestly. i just shut up yes ó gba inú mi stop talking because bó ṣe ń sọ̀rọ̀ tó ń ká lolo ó ti hàn pé irọ́ ló ń pa ah. ó ti wá tó gé báyìí nítorí wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́ẹ̀dẹ̀ aláti ṣe mi ló máa mọ àti ṣe ara mi. I know what to do. lọ́ọ̀ tí mo ní sẹ́ ló jẹ́ ká I'm innocent. Hmm. àwọn tó mọ ọkùnrin yìí fẹ́ gbà yìí ah, wàá bá mi ń bẹ̀ wàá bá mi ń bẹ̀ èmi kan dúró díẹ̀ gbogbo ìyá ń yọ wá bàbá ń dàgbé yóò ti sú èmi náà ọjọ́ wo wà. bẹ́ẹ̀bẹ́ tójú ń kàn mí. ojú ń kàn mí mi lè dúró dé ìgbà tó máa bẹ̀rẹ̀ sí ṣe delicious meal sẹ́nu mi náà. torí èèyàn lè máa wo gbogbo kíní náà kórè èèyàn má máa dàrú. ẹ ò bẹ́ẹ̀ bí sọmọ nǹkan. kí ni. just say yes baby. Ah, baby sla. ló bá tán ṣé màá tún sọ ìnànà dá wèé tínú ọ̀gá dùn àtọjọ́ tí mo ti rí ẹ mo ti lóore fún ẹ eh. bèbè sílá èyí tí yóò do ta ló ní bèbè sílá skẹrẹgbẹ gbẹdẹ gbẹdẹ eh, gbẹdẹ eh. yẹsí bèbè bèbè sí ìbílẹ̀ ni ìbílẹ̀ yẹsí bèbè bèbè sí yẹsí àfi kí n gba bí lọ yọ. ikú o ikú rẹ àwọn ò tẹ̀ dábàá yìí àkílódé tó ní kọ́tì náà. bí bàbá ẹ̀ ọ̀ṣẹ́ ní ilé mi náà ṣe ní. lẹ́nu ẹ̀. orí ẹ̀ ti dàrú ìwọ mo láì pòsíṣọ̀ táwa yìí ìwọ fẹ́ bà ilé mi jẹ́ kí ni mini text tó ń sẹ́yìn sí àwọn mi. kékeré ló ṣì rí yẹn fẹ́ràn mi kí ló ṣe é. jìnnà sí ojú ọmọ tó bá ní ìyá òun ò ní sùn o ti tẹ ọ̀ká nílùú mọ́lẹ̀ o ó dẹ̀ ti di dandan kó níjà ọ̀ká. bẹ́ẹ̀ni ẹ sọ o ọkọ ń dàda yí o tẹ̀lé ìdáfún kan tó sọ yẹn ọkọ ń dà mí. ẹ má jà o ẹ má jà o. má filẹ̀ filẹ̀ jẹ́ kí n sọ kíní kan fún ẹ bíríkìlì ayé tó ń kọ́ ilé ọlọ́run kò lè kọ́ sórí omi. èmi bàbẹ́ sọ̀rọ̀ máa bí ẹ sìn. má gbá ìjù. ọjọ́ sì ti mo fún ẹ ní máa bá tiẹ̀ gẹ́ǹsì ti jà o má jà má jà bẹ́ẹ̀ ni òdìdá fẹ́ ṣe. gẹ́lẹ́ gẹ́lẹ́ gẹ́lẹ́ Gẹ́rẹ́ o ti pa gẹ́rẹ́ lọ. àfilẹ̀ ìwèrè ń jà mọ́ jíjẹ́ kó bá mi jà. gẹ́rẹ́ yẹ o ti pa náà o ti kú. ẹ ti dẹ̀ kúlẹ̀ bẹ̀rẹ̀ kúlọ̀. nísun nísun nísun. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti sọ̀rọ̀ mo ní kẹ́yìn tó máa ń jà tó máa ń jà tó máa ń jà kí ni mo gbé lé yé lé ó wọlé tàì wọlé ìsìn ó sọ fún mi pé wọ́n ní kẹ́ wá síbi kan níbi iṣẹ́. Ṣùtayọ̀ stop it now ah, ó ṣe àmọ́ bí iṣẹ́ ṣe máa ń pè mí I have to go I have to go. ó lè ní kí stop èyí ló ti ń plan ẹ̀ now okay how long ló tún fẹ́ lọ fún ilé ìsìn. mi ò ní pẹ́ just just roughly one week I have to ma move on sin I have to move right away. It's quite unfortunate my friend you are going nowhere. ọlọ́pàá that's fẹ́ràn mi. ẹ arrest ẹ. Mr. Man you are under arrest. ẹ ẹ jọ ẹ ní sùúrù ẹ ní sùúrù. ọ̀gbẹ́ni fẹ́ràn mi màá advice ẹ kó má sọ anything tá a máa fi dé àgọ́ wa now move. ẹ ẹ jọ ọlọ́pàá èmi oníkẹ ní sùúrù èmi nìyàwó ẹ àti màá ṣàmọkàn tọkọ mi ṣe eh, ẹ jọ ẹ ọkọ abẹ kí kí ló ṣe fún ìtẹ́ni kọ́ wá arrest táwọn ọlọ́pàá mọ́kọ mi kí nìkan tó ń ṣẹlẹ̀. ẹ wo àwọn ò sí ní position láti sọ nǹkan tí wọ́n ṣe tẹ́ ẹ bá dé àgọ́ wa ẹ máa ma gbọ́ nǹkan tó ṣe. àgọ́ yín bá wọ ẹ lẹ́lẹ́ fẹ́ mọ́kọ mi lọ kí nìkan tó ṣe fún ẹ sọ fún mi láti mọ̀ tó kọ mi. ọ̀dà gbé ní sùúrù. sir ah, ma'am please we are under arrest fẹ́ràn mi ó ti payẹlé nítorí obìnrin. fẹ́ràn mi kí ló bọ́ yìí a ò sì báyé mi jẹ́ ìwọ pààyàn torí obìnrin fẹ́ràn mi fẹ́ràn mi ah! kí ló ṣe lè fún mi fún torí ọlọ́run ah, eh, ah, fẹ́ràn mi fẹ́ràn mi. Move something very important. Move. Oh, sir, there's something very important. Move. Move. Move. Move. Move. Move. Move. Move. Move. Move. Move. Move. Move.

nǹkan tí mò ń wò yìí. oh my god. wàá jókòó. okay. má sì dá. oh my god. pẹ̀lẹ́ my dear. nǹkan tí mò ń wò ń bíbá ẹ̀. oh it's driving me crazy. ẹ ẹ ní sùúrù ó ṣe jẹ́ pé èèyàn ọkùnrin tẹ́ bá ti róbìnrin báyìí gun kan máa ṣe ṣoṣoṣoṣo kí ló dé. my dear bọ́lọ̀ ṣe dá wa nìyẹn. ẹ ẹ ẹ ẹ dúró náà ọ̀rẹ́ yín fẹ́ràn mi kí ló ṣẹlẹ̀ sí kéèsì ẹ̀ báyìí. oh god mi ì fẹ́ nǹkan tó máa mood. mi mú you know what ọ̀rẹ́ tó bá ti dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ definitely ó máa kú ni. ibẹ̀ ló máa kú sí <laughs> torí ẹni tó bá dalẹ̀ abalẹ̀ lọ. wọ́n lọ ń dìtẹ̀ mi because of my love ó ìwọ ti gbàgbé pé ìwọ náà ló sọ fún mi pé àwọn méjèèjì wọ́n ń dìtẹ̀ mi. wọ́n ń dìtẹ̀ mi ìparọ́. because of my love oh my god àwọn ló máa kú sí. ibẹ̀ ló dé máa kú sí. bàbá mo ní jẹ́ my baby <laughs> eh, eh, oh my eh, god. ẹni sùúrù ah, hmm? ṣé mo kàn hmm. tí yóò bá lọ wọlé ńkọ́. ah anybody tó bá wọlé sí mood ta wà yìí ó máa já padà ní mi. <laughs> Oh ok ok ẹni sùúrù. bèbè yìí náà. ẹni sùúrù. ẹ jẹ́ ká wọlé lọ èmi náà wà nílé fún yín lákọ ni mo wà bí ìbọn. ká wọlé lọ. Yeah. Oh. oh my God. Abba. <laughs> Oh, èyí wà náà ní kò sí nǹkan. Abba. Pọ́n kan sí bíbá yìí, oh my dear. <laughs> Ọlọ́run. Oh my God. Oh, ìbò dé ní sùúrù náà. Oh. Ah, ah jọ má jẹ́ kí n ní sùúrù <laughs> i can't do without it. ní sùúrù. Ah, ọmọ. Eh. ṣé bèbè yóò ní ṣe é léṣe báyìí. Ah, bèbè jẹ́ kí bèbè yìí pa mí abba abatikali bèbè <laughs> bèbè sílá ọmọ tó yé kẹ́bù oh my god ó ti pọ̀ jù. ṣọmọkan hmm. ìwọ já gbàgbé bèbè jẹ́ ká ṣe ìtọ́jú bèbè lọ ṣùgbọ́n. ká ṣe ilé ìtọ́jú ìbèbè lọ. yes oh. <laughs> ok ẹni sùúrù. Ah bébé sílà oh my god okay. Hmm? Eh, ṣé mo kàn máa sọ yes dear hmm. bébé sílà hmm. mo ń gbọ́ ẹ. yes dear bébé sílà yes dear bébé sílà oh my god <laughs> mi ò gbọ́ you are killing me softly. oh. yes dear mm. no no no yes mm. dear bébé sílà. okay yes dear bọ̀yọ̀ bọ̀yọ̀ sílà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sílà ò ń bọ̀ nìyẹn o. yes dear. yes dear. Baby Sarah, <laughs> oh my God, she's killing me softly. <laughs> Oh. Jẹ́ kó lọ sókè. Kó lọ sókè. Má jẹ́ kó wálẹ̀. Bèbè Sìlá kó lọ sókè Oh my God, Baby Sìlá. Ó wale nsi. Okay, <laughs> Wale. wálẹ̀. Okay, thank you. Baby Sìlá. Yeah oh my god. inú mi máa easily yóò gbé kọ́ dẹ́ máa charge ẹ̀ kó má síbi tí fóònù ẹ wà. kò píkẹ́. Oh, baby sùúrù ní sùúrù má jẹ́ ká ṣe bọ́n ṣe ṣe ní yorùbá movie hmm? bọ́ ṣòkòtò ẹ̀. kí n bọ́ ṣòkòtò. bọ́ ṣòkòtò ẹ̀ ń sìn. ní sùúrù jẹ́ kí n bẹ̀rẹ̀ bọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ bọ́. oh my god. Hmm. ṣorí látọjọ́ tí mo ti ń pàjù bẹ́ẹ̀ mi ò tí ì rú bíi tiẹ̀ níṣẹ́ ló máa ń ṣe bíbí kí n every time. ṣòrí oríṣiríṣi ọkùnrin wọ́n ti sọ nǹkan tó sọ yìí tí o lè jákọ̀ọ́kọ́ kò dẹ̀ ní jẹ́ ìkẹyìn irọ́ náà la bá ń bẹ̀. irọ́ ọ̀rọ̀ tèmi ò rí bẹ́ẹ̀ o. I have a policy. sórí nǹkan tí mi ò bá ní jẹ mi ò ní rìn ní bèbè débi tí màá fi rùn. Death by moonlight. Ah, ah àṣùsọmí Adébáyọ̀ Fálétí ni àbí Akínwùmí Ṣọlá eléyìí tó rò bóyá mò ń sọ̀tàn ni. ṣé nítorí nǹkan tó fẹ́ mú tójú ẹ̀ kúrò lẹ́nu ẹ̀ ṣe dùn tó yìí ó dà o ṣé o ti níyàwó ni. Um, see i'm a good muslim mm. though mo lè má practice it very well but mi ò ní pàfin ní ìbò fún ẹ. I have a wife. Mm. Ìyàwó mi ò would disturb mi débi tó máa ní kí n má fẹ́yàwó mi. She o fẹ́ fi mí ṣèyàwó kejì nítorí bí wọn gan ṣe ń sọ̀rọ̀ èmi gan tẹ̀tẹ̀ won't fall in love pẹ̀lú àwọn ọ̀rọ̀ return so see me. Yes of course. For real? Yeah. Oh <sighs> dáná o, ibo ni ká ti by you. báyìí o. Oh bẹ̀rẹ̀ àti bí àti bí ni ojú àti bẹ̀rẹ̀. farabalẹ̀ ṣebí o fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó ni jẹ́ kí mi náà wá treat ẹ gẹ́gẹ́ bí ọkọ alálùbáríkà jẹ́ kí n fún ẹ lóúnjẹ torí okunnu nìyàn fi ń gbé títà. <laughs> okunnu ó dẹ̀ ti bọ̀rọ̀ jẹ́ sórí mo ìwà yìí má fojú kékeré báyìí kò fi wo bítù mi torí ẹ́ńjìn ẹ̀rọ̀pẹ́ ló wà nù mí. ṣọwárẹ̀ mi <laughs> tó ń wo yìí season film ni mi ò ní dúró wò mí tán sórí fíìmù tí ó bá dùn ẹ láwọn èèyàn kì í dúró kán wò tán bọ̀ tí ò bá ti dùn ẹ máa wo díẹ̀ díẹ̀. ṣùgbọ́n mo nǹkan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni hmm. this is just the beginning. beginning beginning ha. Ah! mo débi tí màá kù sí. Ah! àmìrà má bínú. ṣẹlẹ̀. mọ́mì láti bí ìjẹta ló ṣẹlẹ̀ kò ń ṣe nǹkan tó le náà ó kàn fẹ́ fún wa lówó oúnjẹ ni ó dẹ̀ lóun fẹ́ jáde kí ló fún wa lówó oúnjẹ tó tó step out báyìí bó ṣe fẹsẹ̀ kọ́ lẹ́nu ọ̀nà nìyẹn. jẹ́ mo gbé. mi mọ̀ pé nǹkan tó máa ń le tó yìí ni. ó fún yín lówó oúnjẹ ó fẹ́ jáde ó kọsẹ̀ ẹ kí ló kí lè wá ti ṣe sí. mo ti lóríṣiríṣi nǹkan fún un but ó ṣe worse ni kò rí báyìí tẹ́lẹ̀ nítorí ẹ̀ mo ṣe ránṣẹ́ pè yín. àbẹ̀ abèmí ti dé báwo ló ṣe ń ṣe ẹ sọ fún mi ṣàlàyé fún mi. ẹ gbọgbẹ kò lè sọ̀rọ̀. mummy ó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe i don't know. yéè ó yá eléyìí ò sí ní pé àwọn àǹkọ̀chìtì ọ̀sibítù yá. ok kí mo bọ̀. ọ̀sibítù lọ bá mẹ́ aṣọ ẹ̀wà. sùúrì bá mẹ́wù ẹ̀wà. ẹ jẹ́ kí n dé ṣẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ mi ní sori burúkú o bí ò ní sori burúkú mi rẹ̀ ní mọ sàárì ọmọ o bí O ní mọ sàárì ọmọ. tọ́jú wàhálà èròjà sásán o. ẹ rọ wẹ sweetheart dìde Sarah. rice me, darling ó dé gbóúnjẹ rẹ tó bá lò jẹun sí i àwọn oògùn àti ìṣòro tó ń lò fún ẹ báwo ló ti fẹ́ bọ́ọ̀lù ìfẹ́ kò ṣiṣẹ́ mi ò láìkẹ́ o mọ́mì. eh? ọkọ mi jọ̀ọ́ ṣàánú mi bàjẹ́ rúbà mi gbogbo ṣe ń ṣe ó fi mí lọ́kàn balẹ̀ ìjọ ṣàánú mi. I'm tired jẹ́ díẹ̀ ah. ṣàánú mi pẹ̀lẹ́ yeah. pẹ̀lẹ́. Ah, ní kàn lọ ra oògùn yẹn and then um, bá mi lọ sí ti ward b two sọ fún màmá patient tó wà bẹ́ẹ̀ ní kàn wá yìí. Thank you. ẹ kú jókòó mà. ṣeun ìyá mi. ẹ pẹ̀lẹ́ àǹtí dókítà ní kẹ́yìn sùn mà. èmi ẹ ṣé ò sí kò sí. mi ìbílẹ̀ kí sáré lọ kẹ́ lọ gbọ́n tó fẹ́ sọ ẹ lórí wọn ẹ lórí wọn àbè àbè ọkọ mi ṣàánú mi o ṣàánú mi o ṣàánú mi o. ó ń dẹ̀ eh. mí láàmú ó ń dẹ̀ mí láàmú ó ti gbọ́ gbọ́ wọ́n fẹ́ pa mí ni kò sọ wọ́n fẹ́ pa mí ni kò sọ. a ah, ẹ ra wà ẹ jókòó wa. ẹ sọ pé ẹ fẹ́ rí wa. ẹ jókòó wa. ẹ ṣeun bàbá mi. ẹ dẹ̀ ń náà. ilé ìwé kì í yọjú sí i. èmi mo ní kí ẹ yọjú sí mi nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gbogbo àyẹ̀wò tí ẹ ká ṣe láti ṣe pátápátá tí ò kọ ẹ̀kan kúrò àyẹ̀wò tá a dẹ̀ ṣe yìí ó ń jẹ́ kó máa yé wa wípé kò sí nǹkan kan báyìí tó ṣe ọmọ yín. kò sí nǹkan tó ń ṣe. bẹ́ẹ̀ ni mà nídìí èyí báyìí mi ò rò pé nǹkan kan wà tí àwa ti lè ṣe mọ́ mi báyìí. ẹ ṣe dókítà ma. ẹ ti ṣe gbogbo àyẹ̀wò. bẹ́ẹ̀ ni ma. mo ti gbọ́ gbogbo bí tẹ́ sọ̀rọ̀ dé àti bí tẹ́ sọ dé ló ti yé mi ọmọ Yorùbá lèmi náà alátúnṣe mi òun ló máa máa túnṣe ààrẹ ẹ ṣe. wọ́n bá um, ọlọ́run àfún ọ ní àlàáfíà. àmì o àmì ìpẹ̀lẹ̀ ẹ lè máa mú wọn lọ báyìí and mo ti ní kọ́ pípẹ́ abusing kọ́ fún un tẹ́ bá ti lọ.

سيماهم في وجوههم من زالوا السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كالزارع أخرج شطأه فاستره فاستغلظ فاستوى على سوقه يجيب الزوال ليجز به الكفار وحتى الله الذين آمنوا وعملوا الصالحات يوم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم الله لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ìyá mi yẹ ṣù. Salam Aleik. Báwo ṣe wá òkè? Ẹ jọ ṣe lè rí mi báyìí báyìí kẹ́ máa bọ̀ nílé. Bẹ́ẹ̀ ni, ó wà very very important. Ẹ ah, ok ok, mo ń bọ̀. Ó dà, màmá expect yín láìpẹ́. Yà mo ń bọ̀ ọ̀sìn. Má salam. Ẹ ọ̀ bí salam. very very urgent kò kò dẹ̀ kí n pè mí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí n lọ n promise mo padà wá n promise ṣe ti yẹ mo padà wá sí i. tí èyí ní sùúrù náà náà ẹ wọ́n náà wọ́n sin tó jẹ́ tẹ́lẹ̀ lọ ṣáwà tí mo fi rẹ̀ kọjá náà. ní sùúrù ní sùúrù ṣùgbọ́n ṣáà wọ́n sọ fún ẹ̀pà ìyàwó mi pé respect ti bá fún ọ̀nà fún ẹ̀ ṣé kò pè mí ní pìtà abẹ́ rí. ok fine mi ni kò má lọ bó jẹ́ ká tiẹ̀ ṣeré fún five minutes jẹ́ ká ṣeré fún five minutes now. ọmọ kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo promise ẹ̀ mi ò ní pẹ́ ma padà wá ń sìn sórí nǹkan ìwọ ló ní mí náà sórí gbogbo ara mi látòrí irun orí mi lẹ́kànlẹ̀ ẹsẹ̀ mi ìwọ ló ní tí wọ́n ti padà dé gbogbo ẹ̀ la máa ṣe. tó máa fi ní. dẹ̀ tún gbàdúrà yìí pé ìránṣẹ́ yìí kò gbọ́dọ̀ bá lọ ó yá àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ òun ẹ̀mí mímọ́ òun aṣẹ́ àtikọ́ pé ìwọ àìsàn àlejò ní ẹ ní àgọ́ arákùnrin yìí olúwa jáde ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé ìwọ àìsàn jáde àti sọ pé àyà yóò pa àwọn àlejò ó sì fi ìbẹ̀rù bójó sájáde níbi kan lọ fi wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà ẹ̀ṣẹ̀ bó bá ṣe kà wá lára ká gbà á kí ọ̀rọ̀ jáde kí a ṣẹ̀ sí tẹ̀lé wípé sẹ́ ìwọ àìsàn yìí ẹ̀mí ẹ̀ṣẹ̀ kó jáde ó yá àdúrà. ọlọ́run mi ò ọlọ́run mi ò ọmọ ìdọ̀wọ́ ẹ ó fi ní ẹ lọ́wọ́ ó fi ní ẹ lọ́wọ́ àdé àjòjì láìsàn. ìwà àìsàn ìgbà ọ̀rọ̀ olúwa sájáde ìwà àìsàn ìgbà ọ̀rọ̀ olúwa sájáde ó wà bàrà ọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ olúwa sájáde jáde yóò jésù jáde yóò jésù jáde Yes, my. Yes. Olúwa wa. Àmì Jésù. Àmì àmì àmì lórúkọ Jésù. Màmá, yáàfin, bí a ṣe ń mú mi rìnrìn àjò nínú ẹ̀mí nígbà tí à ń gbàdúrà ìmọ̀. Ah, a fi ń yé mi wípé arákùnrin wa yìí wọ́n ti yan ẹ̀kọ́ ibi tí ọwọ́ wọn ò gbé tó agbọ̀n. Yẹ́. Ah, mọ́mí, eh, alàgbà èkó báwo kò yé mi. ẹ jọ àwọn ọ̀rẹ́ wọn kọ́. Ah, ó ná ọ̀rẹ́ púpọ̀. ẹ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí màmá ṣe sọ ó láwọn ọ̀rẹ́ púpọ̀ ń tó tọ́ ó láwọn ọ̀rẹ́ arábíṣẹ́ ó láwọn tọ́jọ́ ṣe kékeré tọ́jọ́ yọ dàgbà ó láwọn ọ̀rẹ́ tọ́jọ́ máa ń dé kòríkòsùn tọ́jọ́ máa ń jáde mi ò wá mọ àwọn ètè ń sọnù wọn. ó ní ìdí tí mo ṣe béèrè àwọn ọ̀rẹ́ wọn nítorí arákùnrin yìí ó ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ṣé rí àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí a máa ń mọ̀ mọ́ dà àwọn ẹ̀ṣẹ̀ míì dẹ̀ wà tí a kì í mọ̀ mọ́ dà ṣé ẹnìkan wà tí wọ́n ṣẹ̀ tí ò fẹ́ dáríjì wọn. Ah! olúwa o mọ mi tí ò ní dáríjì ah! gbogbo ẹ̀ṣẹ̀ ìní dáríjì fi ti bá wo. Ah, ta ló ṣẹ̀ tí ò ṣàánú mi kóró tèmi kó bá mi dáríjì ẹ. ọkọ mi mama. mama ìdí nìyí tí mo fi sọ wípé àyàfi tí a bá rí àwọn ọ̀rẹ́ wọn yìí àwọn ló lè tọ́ wa sọ́nà bí a ṣe máa rìn tí wọ́n máa fi bọ́ nínú èdè tí wọ́n wà yìí. Ah! bọ́ bọ́ bọ́ làwọn ọ̀rẹ́ wa ẹ̀yáàdú mi torí ọlọ́run. Ah! jésù màmá ibo ni fẹ́ abẹ ah! ọkọ mi ọkọ mi jọ nítorí tọlọ́run ṣàánú mi má sọ mí dopò ọ̀sán gangan ta lẹni tó ṣẹ̀ tí ò fẹ́ dáríjì ẹ. màmá gẹ́gẹ́ mo ṣe ń sọ àwọn nǹkan mi wà tó máa ṣe tí ìyá ò ní mọ̀ àbí tíyàwó ló lè ní mọ̀ tí jẹ́ pé tá a bá ti rí àwọn ọ̀rẹ́ wọn àwọn ló máa tọ́ wa sọ́nà tí wọ́n fi máa bọ́ nínú ìdè tí wọ́n wà yìí. Ah, ọkọ mi jọ ṣàánú mi ṣàánú mi. Ah, ah, kọlẹ́yìn ọmọkùnrin. ayé mi ti bàjẹ́. abẹ́ abẹ́. àmìlà kí lè tó pè mí pèjára bẹ́ẹ̀. sweetheart kò um, sí wàhálà kankan ìgbà tí mò ń ṣàdúrà lọ́wọ́ mo rí àmì kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé o wà nínú ewu ńlá kan. ṣebí wàá dẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀ fún mi ìwọ náà wọ́n sìn tó ṣe pè mí pèjára o jẹ́ kí n parí iṣẹ́ tí mò ń ṣe náà. iṣẹ́. ẹ náà. a jẹ́ pé ewu wà nínú iṣẹ́ tó ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni èmi ò bá wá gbà níyànjú wípé kò gbé iṣẹ́ yẹn fẹ́ lómi kó máa ṣe lọ kó má padà sí ìdíṣẹ́ yẹn mọ́ rárá. àbá kálómi bàbá ṣe lọ pé hmm. kí n gbé fẹ́ lómi èrò ṣoríṣeré tí mò ń ṣe mi ò lè gbé fẹ́ lómi láti ṣe èmi ni mo bẹ̀rẹ̀ èmi náà mo lè máa parí ẹ̀ ẹni ló ní gbàṣẹ wá ṣe náà. àmì ìnáyà la ọ ẹni lẹ́nu ní gbàṣẹ wá ṣe lóòótọ́ àmọ́ ọkọ mi má rò bẹ́ẹ̀ èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ mo ṣàmọ̀ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ̀ nǹkan tí mo rí tí mo fi ń sọ báyìí fún ẹ èmi dẹ̀ mọ̀ pé tó bá lùzì iṣẹ́ ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa pèsè èmi fún ẹ mo fẹ́ kó mọ kíní kan dájú pé ẹ̀mí iṣẹ́ tó ń wò yìí ó gùn jẹ́ mí èèyàn lọ́rùn mo dẹ̀ mọ̀ pé ní ìlọ́pọ̀ ìlọ́pọ̀ báyìí lọ́dọ̀ máa pèsè iṣẹ́ yẹn fún ẹ. ṣe púpọ̀ ìyàwó mo ti gbọ́. Ah, ọkọ mi ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o tó jẹ́ pé gbogbo àmọ̀ràn tí mo máa ń gbà ẹ́ o kì í wo bí mo ṣe tó o máa ń gbà ìwọ náà dẹ̀ máa ń mú lọ tí ò dẹ̀ kì í sí wàhálà láàrin wa ah, mo dúpẹ́ lọ́wọ́ rẹ kò wá tán síbẹ̀ o mo fẹ́ sọ pé bóyá kí èmi àti ẹ̀ ká béèrè àwọn àdúrà kan tó jẹ́ pé èmi àti àfi máa dira wa mú dáadáa nílé yìí mo wá wò pé bí a tajud lálẹ́. tajud. yes. ọ̀dà mo ti gbọ́ ọlọ́run á fún wa ṣe. báwo ni díẹ̀. a lọ́dọ̀ lọ. ṣé o ti dáhùn. Ah, ah, mi ò wá ní jẹ́. ṣe jẹ́rìí ẹ̀. <laughs> abdultaofik abdultaofik taofik. kí ló ṣẹlẹ̀. Ah, ah. ọkọ mi báwo ló ṣe máa ń ṣe báyìí ṣebí òun náà ṣàlù promise mi pé tá a bá máa bẹ̀rẹ̀ tàójúdì àjọ máa ṣe ni ó wá ń sùn látẹ̀kọ́ ṣé bí yẹ ká jọjọ́ kó àdúrà ni. Ah, àmì ra àtúrò ẹ̀mí gan-an mo fẹ́ sùn ẹbọ ìwọ gangan ló sọ fún mi pé máa bá mi jókòó àdúrà má bọ jàre. owó ṣé bùrù ṣá ti ń gbà látọjọ́ ìtọ́nà ń gbàdúrà wa tún gba ilé iná Ọlọ́run á gbọ́. mo ló fẹ́ sùn jọ. so oorun náà ló fẹ́ máa sùn àbí Ọlọ́run á ṣàbámi kọ èyí. الشيطان الرجيم فلم تمسوا يدعون بدين الله أفواجا يدعون بدين الله أفواجا أفواجا أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا Abdultaofik Abdultaofik ibo ah, ló ń lọ bẹ yẹn ṣé ìwọ rí pinnu òkùnkùn ló ń lọ yẹn ni. ẹ mo rí àmọ́ mo ní nǹkan ṣe ń bẹ ni. o ṣe máa ní nǹkan ṣe inú òkùnkùn. ọkọ mi padà sínú jíjẹ tóbi padà inú òkùnkùn ni òní lọ́wọ́ ṣe fi mọ́lẹ̀ lẹ́lẹ̀. Allah. ìwọ lọ́hùn ìwọ lọ́hùn ọba ńlá ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere jọ̀wọ́ ṣàánú fún wa gbogbo àdúrà tá à ń gbanu lé ìwọ lọ́hùn gbà fún wa ọkọ mi yìí ìwọ lọ́hùn wá bá mi ṣàánú ẹ̀ má jẹ́ kó rí wàhálà má jẹ́ kó rí dààmú má jẹ́ kó rí ìbẹ̀bẹ̀ ẹ̀wọ̀n má jẹ́ kó gun àkóbá àdábá mo gbọ́ àdáwọ́lé ìwọ lóhun jẹ́ kó máa yọrí sí rere ṣàkóso fún wa وما في الحرد موز الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفه ولا يتين بشيء بعلمه إلا بما شاء وحسن كرسي السماوات والأرض ولا يعود رزقهما وهو العلي العظيم الله أكبر ọkọ mi bálá yẹn ṣe lọ gangan náà mo ṣe sọ fún ẹ. búburú kò ní ṣubú lù wá. àmín àmín ọ̀yà ọ̀la. bóyá làgbọ́n o bóyá làgọ̀ tí nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ lójú àlá a máa kún fàdúrà ni. àdúrà náà la máa máa ṣe àbí kí ni màlẹ́ mi ń dúró ṣe tó lóun ò kírun. <laughs> Ah, hmm, mo dẹ̀ mọ́ pé gbogbo àdúrà tá a bá ń ṣe náà ọlọ́run á wa lórí. aláwọn àmín aláwọn àmín. salamu aleykum. aleykum salaam ẹ pẹ̀lẹ́ ajé a ṣe bínú àwọn ọmọ tí wọ́n hàn tún ni mo lọ yọjú sí ẹ má bínú. Ah, mi ò bínú o. <laughs> ṣé kò sí. kó má bàa sínú ni àfa nǹkan tó ṣẹlẹ̀ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn àlá kan wà tí mo máa ń lá tó dẹ̀ máa ń bà mí lẹ́rù gidigidi mo dẹ̀ tún máa ń rí àwọn àpẹẹrẹ kan nítorí pé ara máa ń sọ̀rọ̀ fún mi mo dẹ̀ máa ń rí àwọn àmì tó jẹ́ pé mo wò pé mò ń láti wá tó ẹ̀yìn ẹni ọlọ́run wa kí n lè mọ nǹkan tó wà ń díẹ̀ gangan. mo bá yín dúpẹ́ fọlọ́run torí mélòó mélòó ru yín tí a níṣòro tẹ́kọ̀bù mi nínú gbà lọ tí ò ní rántí ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run tí ò ní mọ ọlọ́run tọ̀ wá mo bá yín dúpẹ́ fọlọ́run. alhamdulilayi. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم الحمد لله الحمد لله ajá ọpẹ́ ni fọ́lọ́run alhamdulillah Ọlọ́run ló fi ń ṣe gàrí tíra fọkọ yín o torí bí bẹ́ẹ̀ kọ́ n tà ń sọ yìí kọ́ la máa sọ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run alhamdulillah ọkọ yín kọ́. ẹ wo àfa bá ṣe sọ̀rọ̀ yìí ọkọ mi ò tí ì wálé láti àná tó dẹ̀ jẹ́ wípé irú nǹkan báyìí kò kí n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara àwọn nǹkan tí mo rí náà nìyẹn tí mo wò pé mò ń láti tọ̀ yín wá kẹ́ bá mi wá nǹkan ṣe sí i dúró ti sú mi. àdéhùn ní astejebo lákàn ọlọ́run ní ká pé òun òun sì dá wa lóhùn lórí gbogbo ìṣòro yòówù tá a bá pè é ọlọ́run lóhùn ó dá wa lóhùn àjíà àdúrà láṣẹ ń pe àwọn àáfàá mi tó kù á wá sílé yín a wà tẹ pẹpẹ àdúrà pẹ̀lú ògo ọlọ́run àti àtìlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam àdúrà yín ó gbà. àmín ya rabbi. bùkátà yín ó sì bíyá. àmín ya rabbi. pẹ̀lú ògo ọlọ́run gbogbo òkè ìṣòro yóò sì di pẹ̀tẹ́lẹ̀. àmín ya rabbi. ẹ gbìyànjú láti jẹ́ kí ọkọ yín wà nítòsí tájọ jókòó àdúrà hàn. ó dáa màá jíṣẹ́ àmọ́ àfà tí ọkọ mi ò bá ráyè dúró ńlé tó jẹ́ pé bíyà. Ya iṣẹ́ wọn dí wọn lọ́wọ́ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣé àwa ò lè dá ṣe àdúrà yẹn fúnra wa ni. tọ tí wọn ò bá ráyè láti jókòó pẹ̀lú wa kò sábúrú mẹ́ àwa ń wà ní nàìjíríà níyà yín a sì ń ṣàdúrà fáwọn tó wà lókè òkun hmm. atẹ́gùn àdúrà tàlàáfíà yóò sì máa lọ bá wọn lọ́hùn àdúrà wọn sì máa gbà bùkátà wọn sì máa bí gbogbo òkè ìṣòro wọn sì di pẹ̀tẹ́lẹ̀ kò séwu ọlọ́run gbàdúrà wa. aláwọ̀ àmín. ọlọ́run dákun gbàdúrà yín má wò yín níran ọlọ́run dákun gbàdúrà yín má wò fe níran torí táfẹ́fẹ́ bá fẹ́ láfẹ́jù igi oko lè wó ó lè wó tí wàhálà bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin ó lè pin ọlọ́run dákun gbàdúrà yín má wò yín níran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جندنا لا الغالبون وإن جندنا لا الغالبون وإن جندنا لا الغالبون وإن جندنا لا الغالبون الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له máa fi sàmà wá ti wà máa fi léyàrí ni wọ́n sẹ́ ń lẹ́sí yẹ̀sì bá wù ń dà wù ilà bí sì ni ìyá la màmá báyìí náà ẹni yìí wà máa alifa wù wàlá yìí tún nàbí ṣe mí nílí mi ilà bí mọ̀ ń ṣe wá sí àkùrìsí yìí sàmà wá ti wọlé àbí wàlá yàwó ni wùsùn mọ̀ ó wọlé alẹ́ yìí lẹ́sí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum látà oṣù sinatu wàlá la làwọn máa fi sàmà wá ti wà máa fi léyàrí ni wọ́n sẹ́ ń lẹ́sí yẹ̀sì bá wù ń dà wù ilà bí sì ni ìyá la màmá báyìí náà ẹni yìí wà máa alifa wù wàlá yìí tún nàbí ṣe mí nílí mi ilà bí mọ̀ ń ṣe wá sí àkùrìsí kurisi samawati wàlẹ́rì wàlẹ́ ayé àwòrán wùsùnmọ̀ wà wàlẹ́ alẹ́ yìí lẹ́yìn ṣe ọlọ́hu ọlọ́hu ọlọ́hu láìlá àìlọ́lọ́. láìlá àìlọ́lá láìlá àìlọ́lá láìlá àìlọ́lá láìlá àìlọ́lá láìlá àìlọ́lá láìlá àìlọ́lá láìlá àìlọ́lá láìlá àìlọ́lá. bébí ṣe mọ̀ nǹkan eré tí màá ṣe fún ẹ lẹ́nu àjù ti kókó bìlò bìlò kókó. yòówó wá kàn fún ẹ̀wọ̀ ìyẹn ìwà ìyẹn ìlú máa tẹ̀lé ọ. ó ṣe mọ̀ kún bí kò máa sọ yes baby oh sorry yes darling mm-hmm. baby sílà bá wá ń sọ báyìí wọ́n á mm-hmm. twist twist ẹ̀ kò wá romantic ó yà lè sọ. yes darling. Baby's la God. Yes, darling. Oh, what is it? Okay. Baby, take me for your this. I'm furious. Let me face it. Yes, darling. Be, Ooh. be, Yes, baby. be, Baby's la. adiwu ni asijibu lakun awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. awusubilayi mina shetani rojim. iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ òwò di ọmọ aláṣẹ là wọ́n ti fẹ́ fìyà jẹ iyì ọlá o ní báyìí ẹ wàá gbéra ẹ lọ gbèjà ẹ nítorí ẹ̀tẹ́ àwo òun lè rí ọ̀gbẹ̀rì ìyá ò sì gbọ́dọ̀ jọ máa wo ó yẹ gbéra. lọ́wọ́. sórí èlé tó wá ṣe ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Ah! ẹ ẹ wo ọlọ́wà òfin bẹ́ẹ̀ má jẹ́ kí n kú. dákẹ́ ń bẹ̀ yẹn ìgbéwò ló ń ké sìn ṣé ọmọ kọjọ́ kan máa wà tílẹ̀ máa mọ bẹ́ẹ̀ ni ilẹ̀ dẹ̀ tí wàá mọ bẹ́ẹ̀ lé ni ó dẹ̀ di dandan kó jìyà. Ah! ẹjọ ẹwẹ ẹwẹ má jẹ́ n jìyà ẹjọ mi ò nára ya ọlọ. kí ló ṣì rí eléyìí ló máa kọ́ gbogbo ẹ̀yin ọkùnrin olè olójú kòkòrò olójú kò mí ò lọ eléyìí ló máa kọ́ yín lọ́gbọ́n tó jẹ́ ibẹ̀ máa níyàn nílé ẹ máa da ọkà láàmú káàkiri ohun tí ẹ lè ṣe fún ogún ọdún ẹ máa ní ẹ fẹ́ ṣe fún ọjọ́ kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá ni. ìwé mo ní kí n tẹ́ sí ráìsì díẹ̀ kò ní yẹ kí n tẹ́ jù sí ráìsì díẹ̀ yẹ ẹjọ́ tó lọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó lọ ẹjọ́ ẹjọ́ yíyí. ẹ wo pánsá ò fura pánsá tí wàá fẹ́ já sí náà o àjà ò fura àjà jìn onílé wa tí ò fura olè ti fẹ́ kó báyìí o ah, ẹ jẹ́ àfura ìníọlá ẹ̀rọ yìí kò gbọ́dọ̀ bọ́ o ó di ọwọ́ ẹ̀ kò gbọ́dọ̀ bọ́. أعوذ بالله من الشيطان أعوذ بالله لا إله إلا الله سبحان الله أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀sìn tó kọ bọ́sítà. jọjọ. torí tí ajá bá pógun ọdún ẹran ogun ní í ṣe. àbí ìgbẹ́ bá ń bẹ́ẹ̀ jọ wọ́n pọ̀ wọ́n pọ̀ jù báyìí lọ wọ́n pa àwọn ogun ti tàbí àyàn àwọn oníkù wọ́n pọ̀ ilahuwa yamalahuwa ilahilahilahuwa ilahuwa yamalahuwa ilahilahilahuwa lahilahilahuwa. mo ti mí ní ẹ tipẹ́ tí ẹ bàjẹ́ lè mi. ẹ kí kò yá ta mọ́ fẹ́rẹ̀ mi ah! fẹ́rẹ̀ mi ọlákẹ́kẹ́ ọmọ ẹ ti ló pẹ́ jù lórí ọmọ yìí ìwọ ló pa ṣùṣùn bí ẹni tí ò ní kú mọ́ wọ́n mú ilé ayé kọ́kọ́ bíi páwọn la ṣẹ̀dá wọ́n ti gbàgbé pé ọba òkè ló ní agbára ju gbogbo ayé lọ. ẹ ti ẹ̀ gbọ́ náà ṣé ẹ̀ṣẹ̀ ni wípé elédùà dá wa papọ̀ mọ́ àwọn ọkùnrin ni tó fi wá jẹ́ wípé wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n. Hmm. àmọ́ olórí ẹ má jẹ́ ká wulẹ̀ máa tún fún ajá kankan mọ́ ẹnikẹ́ni tí ó ṣe ọmọ ẹgbẹ́ wa báyìí ìjìyà tó tọ́ àti ìtó oníkẹ́dẹ́ ká gùnlé lórí báyìí báyìí báyìí. olórí a gbọ́dọ̀ gba ẹ̀sọ́ ahmad fẹ́ kọ́ ló máa lọ. Hmm. olórí ṣé ẹ mọ̀ wípé àdùfẹ́ ọ̀tún gbọ́dọ̀ padà sókè pẹ̀ mọ́ láti lọ gbèjà ara ẹ̀ nítorí kí àwọn ọmọ aráyé kọ́ má bàa tún pa. bẹ́ẹ̀ ni tẹ́rù bá wa kọ òkè tó kọlẹ̀ ó tún níbi tá à ń gbé kà. yíyí ọlá ìwọ ló máa ṣiṣẹ́ náà wọ́n wá lọ sí òde ayé wọ́n lọ dá sẹ̀ríà fún àwọn ọkùnrin tó ń ṣọmọ ẹgbẹ́ wa báyìí bẹ́ẹ̀ ni. ẹ ṣe mo dúpẹ́ olórí mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín. kí ni. olórí ẹ lè fún mi ní àǹfààní ẹ̀tọ́ sí àwọn ọkùnrin tó ń ṣe ọmọ ẹgbẹ́ wa báyìí ẹ lè fún mi láàyè láti pa gbogbo ọkùnrin tó bá kó sí páńpẹ́ mi ìyọ̀lá. bẹ́ẹ̀ ni àṣẹ gùn. ẹ ṣe mo dúpẹ́. لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم Allahu Akbar Allahu Akbar. ẹ arábìnrin àwọn ọkùnrin tá a wá ń sọ̀rọ̀ yìí gan-an ibo gangan ni wọ́n wà. tí wọ́n bá ń rákọ̀rọ̀ wọ́n á ti dọ́rùn. A'udhu billahi minash shaitonir rajim. mi ò mọ orúkọ agbára tóun náà ni bí bẹ́ẹ̀ kọ́ ó ti kú ṣùgbọ́n lónìí ni kò ní jọlá. ọsibítà ló ṣe tọ́jú lọ yìí ilé awú ọjọ́ wà láwùwà ilé ayélujára ilé awúwà. láìlá ilé awú ọjọ́ wà láwùwà. láìlá ilé awú ọjọ́ wà láwùwà. Ya bisimilahi ni sitọ nana ji. Alihamdulilayi. Alihamdulilayi. Alihamdulilayi. Lahi lahi lahi lahi lahi. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله arákùnrin wa mo kí i kú oríire alhamdulilayi alhamdulilayi. kí lẹ́yìn náà ń wá kiri ń ta lẹ́yìn tẹ́ níyàwó tó dáa báyìí ẹ tún ń ṣe ṣìnà káàkiri àgbèrè ọ̀dà fa. wàlá ojú kòkòrò ni wàlá ojú kòkòrò ni torí bèbè torí bèbè ẹ̀wọ̀n tí bèbè sọ mi dá ẹ̀wọ̀n yá wọ́n lù mí wọ́n wọ́n lù mí gan mo ti kírun sí ẹ̀wọ̀n ẹ wo ẹ má fọ ọlọ́run lẹ́ǹgbà kankan kẹ́ ẹ sì di ìyàwó yín mú torí ìyàwó yín ìyàwó alálùbáríkà ni ìyàwó alálùbáríkà ni. kẹ̀sì máa kí wákàtí márùn-ún yín déédéé bíi tiwa. bẹ́ẹ̀ni àfa máa kí máa kí.